Àlọ́ ti gbọ́ àdúrà mi o, ọba àhá. Èmi mo dúró. Bàbá ìmúyọ̀. the goodness of Jesus and all you have done for me. My very soul shall shout hallelujah. Praise God for saving me. Think of the goodness of Jesus. And all he has done for me. He has done so much for me. My soul shall shout hallelujah. Oh, blessing. for saving me. When I think of the good goodness of Jesus. Mo ṣe bàbá. And everything ògbògbò tó ti ṣe fún mi. Ọkàn mi yóò kọrin láti inú ẹ̀mí mi. Bẹ́ẹ̀ni. Òṣì tó bá mi là fún wọn dúpẹ́ o. When I think of the goodness of Jesus. Yes sir. Ẹ̀rọ ìyàtọ̀. Great is your faithfulness. My very soul shall shout hallelujah. You are great and you are great in the praise. Oh, oh, tí a fi fún ọ. Hey ayérayé o. tìrẹ ni olúwa gbogbo tí a sì ní ọwọ́ rẹ ló ti wá. ẹ̀mí mímọ́ san fún ọ o olóore mi. kí ni bá mi kí ni kí ni bá mi san fún ọ olóore mi. olóore mi olóore mi o. olóore sà. olóore mi. olóore mi. olóore mi o. you are my benefactor. ìnàbí sá fún wa. ó kọjú sí mi ṣe lóore. olóore mi. ó sì wé ìrántí kan mi lọ́tọ̀ ló. ìnàbí sá fún wa. ìnàbí sá o bàbá mi o. olóore mi o. ọlọ́run ní gba ìwáṣẹ̀. Ah. a ní kó o ti fi mí dá ẹranko mi. a ah, ò ṣe o. Dàmí tẹ̀kì me a come fi mi dá ẹranko. Ó ti gbọ́ àdúrà mi o, ọba ẹ̀rí o, mo ti fún mi mi sí mi o, lọ́jọ́, mo ti fún mi mi sí mi o, lọ́jọ́. Àló ti gbọ́ àdúrà mi o, ọba ẹ̀rí à, mo ti fún mi mi sí mi o, sí mi mo dùn. Bàbá, ìlú yọ̀ o. everything go the goodness of Jesus. And all He has done for me. My very soul shall shout hallelujah. Praise God for saving me. Back me the goodness of Jesus. Yeah. he has done so much for me. Oh, very soul shall shout Praise God for saving me. When I think of the goodness of Jesus and everything ògbògbò tó ti ṣe fún mi ọkàn mi yóò kọrin láti inú ẹ̀mí mi ó ṣe tó bá mi là mo máa dúpẹ́ o. Yes, sir. Great is your faithfulness. And you are great and you are great, to praise. Oh, oh, tí a fi mọ̀ o. tirẹ̀ ni Olúwa gbogbo tí a sì ní ọwọ́ rẹ ló ti wá. kí ni màá fi san fún ọ o olóore mi kí ni kí ni kí ni kí ni màá fi san fún ọ olóore mi o olóore mi olóore ìlú olóore sà olóore ìlú olóore mi olóore ìlú. You are my benefactor. Ìmàfisà fún ọ. Ó kọjú sí mi ṣe lóore. Olóore ìlú. Ó sì wé ìrántí kan mi lọ́tọ̀ lọ. Ìmàfisà fún ọ. Ọlọ́run lè fi sáwó bàbá mi o. Olóore ìlú. Ọlọ́run ní gba ìwáṣẹ̀. Ká ní kó ti fi mí dá ẹranko mi that may take their gun and kill and fry ah. and smoke ah. and eat. Olóhùn and go. mo lè ṣe o? Ah. Olówó orí mi mo yìnyàn o. Torí kò fi mi dá ẹranko. Ṣé bàbá olóore mi? Ọlọ́run ní gba bìkínì. Ká ní kò ti fi mí dá ẹyẹ that men take their catapult and shut and bring down. Tí wọ́n fi pátá. Kí ni mo lè ṣe? Olówó orí ni mo nìyàn o. Torí pé òfin mi dá ẹyẹ. Olówó orí mi. Ọlọ́run ni gba creation. Ká ti fi mí dá ilẹ̀ that may use anyhow. That they bastardize anyhow. Ọlọ́run kí ni mo lè ṣe o? Olówó ni mi mo yìn ọ́ o. Torí bó fi mi dá ilẹ̀. Olórí mi ọlọ́run ní ká òrìjìnà nígbà ìṣẹ̀dá ayé kání kò tún fi mí dá igi. ó ṣe bàbá. dàmẹ́jẹ̀kẹ́ aṣọ. ẹ̀mí mímọ́ wọ́n bá fi kẹ́lẹ́. ẹ̀yìn ọ̀tí náà. wọ́n tí wọ́n fi kan lẹ́yìn. African chairs oh, that they used to make furniture. Eh, Ọlọ́run kí ni mo lè eh, ṣe? Eh, Olówó orí mi mo ní ọ̀hún. Orí kò mi dá ìdí. olóore mi. Ọlọ́run nígbà ìgbà sí sẹ́yìn. Tani ti fi mi dá ẹja? Dá mẹ́tẹ́gì àfúkà náà. And ẹ̀rọ and eat. ọlọ́run kí ni mo lè ṣe o ọlọ́run mi ò lè ṣe o torí kò fi mí ká ẹja olóore mi. But thank God for his faithfulness. Thank you, Father, for your kindness. I am gloriously, excellently, wonderfully. lè gbójú mi ọ̀pọ̀. Olóore mi o. Olóore mi. Olóore mi o. Bàbá bàbá mi o. kì í ṣe jó. olóore mi. báwo ni kì í ṣe rábà. tẹ́wọ́ tẹ́wọ́ o tẹ́wọ́ kò pẹ́ mi ló. olóore mi o. ọba ti gbé mi lẹ́rẹ̀ o. torí ẹ̀ mo ṣe ní dúpẹ́. ìyá sì wá dé mi o. dádì sì wá ya dé gíjú pé. ìyá kí fún mi rí wọ́ọ̀dù o. that no man can give me. torí ẹ̀ lè ní ìdílé jó ọ̀pá ẹ̀.

kòrò kò ṣeé ṣe wẹ́rẹ́ ló bá mi ṣe. a gbé orúkọ rẹ̀ dání àṣà. we exalt your name tonight. Gbóhùn Olúwa lẹ́nu mi. Hear the voice of the Lord from my mouth. Gbogbo tóun rí tínú rẹ fi ń dùn. What makes you happy in the name of Jesus? Lórúkọ Jésù, ní sunkún lórúkọ Jésù. you cry, amen. Gbogbo tóun rí tó fi ń yọ. What gives you joy? Mo gbàdúrà. I pray. Lórúkọ Jésù. In the name of Jesus. Gbóhùn Olúwa lẹ́nu mi. Hear the voice the Lord from my mouth tonight. Kò ní di ìbànújẹ́ fún ọ. It will not be your Mo pàṣẹ tẹ. Gbogbo tóun rí sẹ́. Whatever I see. Kínú rẹ fi ń dùn sẹ́. That gives you happiness. Mo gbàdúrà. I pray. Ní àṣálẹ̀ sẹ́ tonight. lórúkọ jésù kò ní di ìkorò fún ọlọ́run. ẹ ṣí à program yẹn. share this program. ìsọjí orí afẹ́fẹ́ yẹn tuntun bẹ̀. online revival started pàṣẹ ní àṣálẹ̀ṣẹ̀ gbọ́ gbogbo irúgbìn òkùnkùn nínú ayé rẹ every seed of darkness in your life ìtọ́ka ìrìn àjò yẹn kó sọ́dún kan stop your journey mo pàṣẹ irúgbìn yẹn dẹ̀ lórúkọ Jésù ó yá kó gbiná dànù gbogbo irúgbìn ìkorò. every seed of bitterness. gbogbo irúgbìn ìbànújẹ́. every seed of sorrow. gbogbo irúgbìn ìwàhálà. every seed of passion. nínú ìrìn àjò rẹ mo pàṣẹ sẹ ní àṣálẹ́ sẹ ó yá kó gbiná dànù ó yá kó gbiná dànù ó yá kó gbiná dà ó yẹ kó gbiná dà gbọ́ mo pàṣẹ ní gbọ́ gbogbo owó tó dá ìrìn àjò rẹ tó sódù kan náà tọ́lọ̀ ò ní lọ tọ́lọ̀ ò ní lọ mo pàṣẹ ní àṣẹlẹsẹ irú owó yẹn lórúkọ Jésù hmm. ó yẹ kó gbẹdànù ẹ gbàdúrà ẹ pè ní ọ̀sálẹ̀sẹ̀ bàbá àkókò tó ti ìyanu bí ayé tèmi náà. use miracle to visit my life. ọlọ́run ìyanu oh, mo nílò ìyanu rẹ. I need your miracle. àpò orúkọ jésù náà kọ́tù ayérayé fi ìyanu ńlá fi bí ayé mi wò ní àṣálẹ̀ olúwa fi bẹ́ ìpè mi wò olúwa fi bí ayé mi wò ọ̀yà dúró ní orúkọ jésù. bàbá mi bàbá olúwa fi ìyanu ńlá bí ayé mi wò ìyanu ńlá o bí ayé mo nílò ìjánu bàbá o mo nílò ìjánu bàbá ìyanu ìyanu bí ayé mi wò ìyanu bí ayé mi wò ìyanu bí ayé mi wò ìyanu bí ayé mi wò àkókò tó àkókò tó àkókò tó àkókò tó ìyanu náà àkókò tó àkókò tó bàbá ìyanu náà bí ayé mi wò bàbá ìyanu náà bí wò ìyanu náà bí ayé mi wò ìyanu náà ìyanu náà bí ayé mi wò ìyanu náà bí wò ìyanu náà bí wò ìyanu náà bí wò bàbá olúwa bàbá olúwa bàbá bàbá jésù bàbá olúwa ìyanu bàbá fìyanu bẹ̀mí o fìyanu bẹ̀mí o fìyanu bẹ̀mí o fìyanu bẹ̀mí o fìyanu bẹ̀mí o fìyanu bẹ̀mí o fìyanu bẹ̀mí o fìyanu bẹ̀mí o fìyanu bẹ̀mí o jésù olúwa wò. ẹ jẹ́ jẹ́ gbà let's repeat it tá a bá yẹn Jeremáyà thirty two chapter thirty two verse seventeen verse seventeen ó ní a olúwa ọlọ́run wò ó hmm. ìwọ tí o dá ọ̀run Jesus àti ayé yes nípa agbára ńlá rẹ. Hmm àti nínà apá rẹ. oh yes. kò sí ohunkóhun tó ṣòro fún ọ. there is nothing impossible for you to do. kò sí ohunkóhun tó ṣòro. oh yes ẹni tó dá ọ̀run. he that created heaven. òun ló dá ayé. he the one that created us. nípa agbára nínú àpá. by the stretching end of his power. kí ló wá ṣòro fún láti ṣe. what is difficult for him to do kò sóhun tó ṣòro fún. there is one estimate of onion. tó bá lè jí òkú Lásárù yẹn tó bá lè jí dìde padà ẹni tá ló ti kú. he that is said is dead. bọ́ ẹni tí wọ́n ti gbé sí. he has been buried. bọ́ ẹni tí wọ́n ti bò mọ́lẹ̀. they bury covered him. tó bá wá tún lè dé àlàyé padà. if he was able to come back to life. kí ló wá ṣòro fún láti lè ṣe láyé ìyá what is difficult to do in our lives. wọ́n ẹ pariwo ẹgbẹ́ àtúwà ní bàbá olúwa fìyanu bí ayé tèmi bàbá tìyanu bẹbí bàbá tìyanu ńlá fi bí ayé mi wò bàbá tìyanu ńlá bí ayé mi wò bí ayé mi wò ọyà dúà náà orúkọ Jésù orúkọ Jésù alábòdúà olúwa fìyanu ńlá olúwa fi bẹbí wò olúwa fi bẹbí wò olúwa fi bẹbí wò bàbá bàbá bàbá bàbá bàbá bàbá ìyanu náà tẹ̀mí wo tẹ̀mí wo tẹ̀mí wo tẹ̀mí wo tẹ̀mí wo tẹ̀mí wo ìyanu bàbá tẹ̀mí wo tẹ̀mí wo tẹ̀mí wo tẹ̀mí wo tẹ̀mí wo bàbá sí ìyanu bẹ́ẹ̀ yẹ̀ mi ìyanu wo mi lọ́wọ́ ìlú àjẹrẹ àjẹrẹ olùwà fi ìyanu bẹ̀mí olùwà olùwà fi ìyanu bẹ̀mí olùwà jésù olúwa wo ó ní ọlọ́run máa wo mi nira o ìyanu lọ̀rọ̀ mi fẹ́ àánú láyé mi bèrè kí láyé tiẹ̀ ń béèrè. miracle ìyanu ni mo love asking for miracle. ìyanu ni gbogbo àdúrà tó gbà àwẹ̀ tó gbà ìyanu ló ń nílò retí. gbogbo àwẹ̀ rẹ ìyanu ló fi ń retí. ó ní ọlọ́run máa wo mi ní o. ìyanu lọ̀rọ̀ mi fà. àánú láyé mi béèrè ojú má wo mi nìran o ìyanu lọ̀rọ̀ mi fẹ́. àánú láyé mi béèrè pariwo baba jọ sọ̀rọ̀ ní àṣálẹ́ sẹ baba àkókò tó Ọlọ́run ìyanu fi oh Use mega miracle to visit my life. I need miracle. Ajẹ́rajẹ́. Ìtànà. Ìyanu yẹ̀dà. Yes, I'm miracle. Bàbá fi bí ayé mi wò. Fi bí ayé mi wò. Fi bí ayé mi wò. Fi bí ayé mi wò. Fi bí ayé mi wò. Fi bí ayé mi wò. Báyà dúró dọ̀. O Jésù. Bàbá mi wò. Ajẹ́rajẹ́. O dùn ìyanu la. O dà fi bẹ̀ mi wò. Fi bẹ̀ mi wò. Fi bẹ̀ mi wò. Fi bẹ̀ mi wò. Fi bẹ̀ mi wò. Fi bẹ̀ mi wò. Fi bẹ̀ mi wò. Bàbá ìyanu bá. Bàbá ìyanu bá. Bí ayé mi wò. O yà ìyanu bá. Oh, my crown gaga ìyanu ni. Don't you know his name is miracle? Ìyanu ni there is miracle torí pé gbọ́ nígbà nígbọ́ nígbà tá a fẹ́ ṣẹ̀dá rẹ̀ wá sáyé wọ́n Maria gan wo Joseph gan gan wo pé báwo ló ṣe lè ṣe é see, láì sí ìbáṣepapọ̀ ọkùnrin àti obìnrin between a man and a woman. ìyá how can somebody conceive it is a miracle wonder. ìyanu oh yes. sọ́jà pé wọ́n gbọ́ sọ́mọ pé wọ́n ti ń gbé sáwọn kanú sí. and now they they are still ìbáṣepapọ̀ kankan. no sexual inter miracles now. ìyanu ni. miracle. ẹ pè é. Hmm. torí pé ó jẹ́ ìyanu yẹn sẹ́. because it's called miracle. ó yẹ kó bí ayé tiẹ̀ náà wò pẹ̀lú ìyanu. Oh, oh. ẹ porúkọ jésù náà oh, kòtò. ó rí ọkùnrin yẹn ni ní iṣẹ́ àwọn àpòsílẹ̀ yẹn ní orí kẹta. àárọ̀ tá a máa ń gbé sí pítámìlì yẹn lójoojúmọ́ wọ́n ní láti inú ìyá ló ti yára. he was led right from his mother's womb. a pẹ̀lú àárọ̀ ni. he was born as a great man. ó ti pẹ́ tó ti ń tọrọ. he has been long since he I'm talking about them. ṣùgbọ́n wákàtí ìyanu ẹ̀ nígbà tó tọ́. but his hours of miracle really was fine. ẹgbẹ́ ó tún ṣàgbé ti máa ṣàgbé. he kept on begging as usual. bá wákàtí ìyanu tiẹ̀ náà this is the hour of miracle. pàṣẹ in the of Jesus. bá ìrìnàjò ìpàdé ìjọ parí máa ru ẹ̀ka ẹ̀mí máa kó fi ìyanu bí ọwọ́ sọ. bá nígbà wákàtí ìyanu tiẹ̀ náà. do his hour of miracle. kò mọ̀ pé ìgbà yẹn ni o. he know that was the right time. kò he know that was the right joshua. ó ní pétérù àti johannu. he saw peter and john. ó ní ẹ fún mi lọ́rẹ. he said give me money. gbàgbà tí wákàtí ìyanu rẹ tó. when it was our miracle. wọ́n làwọn ò ní wúrà. they said gold and silver. àwọn ò ní fọ̀dà. we have not. ṣùgbọ́n táwọn onímọ̀ bẹ́ẹ̀. but what we have is. lórúkọ. in the name of jesus. ó dìde. rise up. ó dìde. and rise up. Basa, Marua Kada, oh yes, Lord, Marua Kada, Ali Basaka, Ba, Iyanu Yada, Maruka, yes, Maruka fi bia, Àwọn tó ti rí lánàá. Those that saw you yesterday. Àwọn tó ti rí lónìí. Those that saw you today. Àwọn tó ti kọjá níwájú rẹ̀. Those that passed by. Àwọn tó ti tọ́ níwájú rẹ̀. Those that you expect money from. Wọ́n wọ̀ ọ́. They look at Pé ṣé arọ yìí nìyí? Is that not this ah. lame àbí arọ ikọ́. or another person. ọ̀rọ̀ rẹ wá di àríyànjiyàn. hey it became a terrible matter. that's miracle. mo pàṣẹ. in the name of Jesus. Ah, ìyanu ńlá. mega miracle. tó máa sọ̀rọ̀ èmi àti ẹ. di àríyànjiyàn. hey bẹ́sẹ̀ ò ní. yes àbọ̀ pa. yes mo pàṣẹ. bá kó tó twenty four hours ìyanu yẹ̀dá lórúkọ jésù ọ̀yà kó fara máa zo kéde níbo síta wọ́n wá wò pé sóun ni àbò nǹkan ẹ̀ń tá a fún lówó ní sí ọwọ́ àdé tó ti wá wọnú tẹ́ḿpìlì tó ti wá ń káwọ́ sókè àwọn ìpín ni wọ́n wá ń wò pé ṣé ìránṣẹ́ yìí ni ṣé akùnrin arọ ìkọ́ yìí ni àbò nǹkan àbò nǹkan àbò ní wọ́n ẹ̀kọ́ pariwo jọ bínú sọ̀rọ̀ bàbá ìyanu tó máa sọ̀rọ̀ mi dàrí yẹn tu pẹ̀sùn nẹ àgọ́ńkọ́ àpariwo ìyanu yẹn dà ọdún fi bí ayé mi wò àkọ́ àkókò tó ọdún fi bẹ̀ mí wò ọdún fi bẹ̀ mí wò ọdún fi bẹ̀ mí wò ọyà dúró dà àkọ́ Jésù bàbá ìyanu náà sọ̀rọ̀ mi ní àríyànjiyà báwo olúwa olúwa fi yanu olúwa fi èbó wa àkókò tó bẹ̀mí olúwa bẹ̀mí olúwa bẹ̀mí olúwa bẹ̀mí olúwa bẹ̀mí olúwa bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá oya bẹ̀mí wa bẹ̀mí wa bẹ̀mí wa bẹ̀mí wa bẹ̀mí wa bẹ̀mí wa bẹ̀mí wa bẹ̀mí wa bẹ̀mí wa bẹ̀mí wa bẹ̀mí wa bẹ̀mí wa bẹ̀mí wa bẹ̀mí wa bẹ̀mí wa ìyanu oya oya oya oya oya oya oya oya oya oya oya oya oya oya Jésù Olúwa wa ó ní fìyanu bí ayé mi wò fìyanu bí ayé mi wò fìyanu bí ayé mi wò àkókò ti tó Olúwa dìde wọ́n ẹ pariwo lásán olúwa nítorí ọ̀rọ̀ mi olúwa dìde lásán lẹ́sẹ̀ to arise tonight. Fìyanu bè mí náà. Receive me with miracle. Mo nílò ìyanu. I need miracle. Ayé ìrètí ẹ̀gbọ́n mi. People expect my àbùkù mi. They are expecting my stigma. Ẹ pariwo. Nítorí ọ̀rọ̀ mi. Because of my matter. Olúwa dìde. Olúwa arise. Olúwa dìde. Olúwa arise. Fìyanu wò. Mo nílò ìyanu. Fìyanu bè mí wò. Fìyanu bè mí wò. Fìyanu bẹ̀ mí wò. Ọ̀yà dúró dáa. Ọ̀gbọ̀n Jésù bàbá mi olúwa olúwa fi yánà fi bẹ̀mí olúwa olúwa bẹ̀mí olúwa olúwa bàbá olúwa fi yánà bí ayé mi wá bí ayé mi wá bí ayé mi wá bí ayé mi wá bí ayé mi olúwa bí ayé mi olúwa bí ayé bàbá olúwa mélòó yánà bẹ̀mí olúwa olúwa fi yánà bẹ̀mí wò fi yánà bẹ̀mí wò fi yánà bẹ̀mí wò fi yánà bẹ̀mí wò fi yánà bẹ̀mí wò yánà náà bí ayé mi wò wọ́yà bẹ̀mí wò wọ́yà yánà wọ́yà wọ́yà wọ́yà bẹ̀mí wò bóyá ìyanu baba baba baba baba baba baba baba apariwo sẹ ìyanu tó máa ta ẹ̀gàn mi rẹ tó bí ayé mi wò sẹ maruwa kadama baba ìyanu tó máa ta ẹ̀gàn mi rẹ. miracle that wipe out my reproach. yes i need it tonight. àwọn ìyanu káwa tó máa ń pa ẹ̀gàn. there are that erase my reproach. he will forget about his reproach gbàgbé ìyà. bẹ́ẹ̀ ni tó máa gbàgbé òṣì. ẹ jẹ́ ká gbàdúrà. bàbá ní àṣálẹ̀ sẹ́. ìyanu yẹn dà. bàbá tó máa pa ẹ̀dá mi náà. tó máa bàbá tó gbọ́ tó máa mú àbùkù ọ̀nà yẹn ká. ẹni pariwo ìyanu yẹn dà. fi bí ayé tèmi náà wọ̀. wọ́n dà fi bẹ̀mí wọ̀. fi bẹ̀mí wọ̀. wọ́n dà fi bẹ̀mí wọ̀. wọ́n dà dúró wá bẹ̀mí wò tí bẹ̀mí wò tí bẹ̀mí wò mú ẹ̀gàn mi kúrò sẹ́ bàbá bàbá bàbá bàbá bẹ̀mí wò bẹ̀mí wò bẹ̀mí wò ìyanu dẹ bàbá bàbá bàbá bẹ̀mí wò bẹ̀mí wò bẹ̀mí wò ìyanu wọ́yà bẹ̀mí wò wọ́yà bẹ̀mí wò wọ́yà bẹ̀mí wò ìyanu bẹ̀mí wò bàbá wọ́yà wọ́yà jésù olúwa wá máa ní bá yes mo rí ọwọ́ kan tó yàtọ̀ sẹ́ máa kaida jọ sọ̀rọ̀ ní àsálẹ̀sẹ̀ bàbá afẹ́fẹ́ bí àwọn kan wò máa dé bó ṣìta jọ sí àpọ́gàmù yẹn máa ru àkàdá ah, máa kéda alíbà sàkà jọ bàbá ìbàbà ìyanu tó máa fún mi lọ́rọ̀ sọ níbi tá a ti pa mí lẹ́nu mọ́ ẹ pariwo ìyanu yàrá fi bí ẹgẹ mi wò sá bàbá wà á bá pò ó ọ̀nà wẹ̀ bẹ́ẹ̀ tẹ́wọ̀ oh, tó dà òjò ọ̀dà miracle yàrá bí mi ò ṣe èyí mi ò ṣe àdìgí nípa yẹn ti bí ajá mi ti bí ajá mi ti bí ajá mi ti bí ajá mi ọjà dúọ̀dà ọkọ̀ Jésù bàbá ìjánu yẹn dà bàbá ó dọ̀ fífẹ̀ fífẹ̀ mi ó dọ̀ bàbá bàbá bàbá bàbá bàbá oya bàbá tó máa fún mi lọ́dọ̀ sọ̀rọ̀ níbi tí a ti pàdé bàbá ìjánu yẹn dà bàbá mi ó dọ̀ oya bàbá mi. Oh,

kí ló ń dín ìyanu mi what hinders my miracle. àgbẹ̀ shut the loud. olúwa jìnnà gbogbo ogun. what sorry ta place. ayẹ gbogbo ogun tó dúró. every maka ali masaka. yẹ maruwa kada. gbogbo ogun tó dúró. kada wọ́n yẹ kada. tó dín ìyanu mi lọ. wọ́n bá pariwo. olúwa jìnnà gbogbo. olúwa jìnnà gbogbo. olúwa jìnnà gbogbo. olúwa jìnnà gbogbo. olúwa jìnnà gbogbo. olúwa jìnnà gbogbo. ó yá sọ̀rọ̀ ó yá dúró dà. ní orúkọ jésù gbogbo ìyá bàbá ayẹyẹ olùwà tó ní yàrá bàbá oyà oyà fáyà fáyà fáyà oyà tìlọwọ oyà tìlọwọ bàbá bàbá bàbá oyà oyà oyà oyà oyà tìlọwọ oyà tìlọwọ oyà tìlọwọ bàbá bàbá oyà oyà tìlọwọ oyà tìlọwọ bàbá bàbá bàbá bàbá bàbá bàbá tìlọwọ oyà tìlọwọ lórúkọ Jésù yìí náà yìí náà yìí náà tí ó bọ̀ bàbá o bàbá o bàbá o yìí náà ó yá o jòrò jòrò yìí náà yìí náà yìí náà yìí náà bàlù yìí náà yìí náà jòrò Amen ẹ tún àdúrà yẹn gbà. repeat the prayer. ìyanu. miracle. ìyanu. wonder ìyanu miracle láàrin yes sir ẹ gbàdúrà yẹn dáadáa pray quiet well ẹ̀yin tí ẹ ń bẹ ní online do that online ẹ pè àwọn ènìyàn wọlé invite people jẹ́ ìbùkún fún ẹnìkan lálẹ́ yìí be a blessing to somebody tonight share program yẹn share this program torí bí ẹ wọ̀ lọ yẹn yes sir a christian without miracle Christianity láìsí ìyanu ẹ̀gàn ni it is a reproach christianity without miracle is a joke ìrìn àjò ìgbàgbọ́ láìsí ìyanu ẹ̀kan ni kì ṣe ìyanu ká kangaroo. not a yanu kini o yẹ yanu kọ o. Jesus Christ. yanu yẹ à ń sọ nípa yanu. we are sọ nípa tí wọ́n ń pè tí ayé ń rí lára èèyàn tí wọ́n fi ń mọ̀yàn ní ọmọ Ọlọ́run. kí ni ta ló gbé yanu gan dání. who ebi Jésù gan ni ń jẹ́ yanu fúnra. Jesus tó o ní ìdíkọ̀ package yanu. torí ẹni tí ń jẹ́ yanu fúnra rẹ̀ ń bẹ nínú ayé rẹ̀. o ní ìdí ọgbọ́n lórí ìyanu. you o ní ìdí ìyanu. but you toro ní Jésù. Ah. Jesus. You need Jesus. Ẹnìkan ni ó ké. Agbára tó ń tako Power is against my miracle. Hey ẹ̀la iná dà sálì àkàpàrọ̀ àmàdà ráìdé mẹ́sùn lálẹ́ yìí o agbára tó ń against ìyanu mẹ. ẹ̀la iná dànù. ẹ̀la iná dànù. ẹ̀la iná dànù. ọ̀yọ̀yọ̀yọ̀yọ̀yọ̀yọ̀. àyìnbá ka bọ́ masali àgbà. ìwọ agbára tó ń tako ìyanu. ẹ̀la náà. agbára. ẹ̀la náà. ẹ̀la náà. ẹ̀la náà. tó ń tako ìyanu mẹ. ẹ̀la náà. agbára tó ń tako ìyanu mẹ. agbára tó ń tako ìyanu mẹ. agbára Agbara, agbára Agbara, agbára Agbara, tọ́tako Agbara, oya Agbara, agbára Agbara, agbára Agbara, yanu Agbara, ma Agbara, ẹ Agbara, lana Agbara, ma Agbara, ẹ ma lana.

lórúkọ Jésù ẹlànà lálẹ́ yìí ẹ tún àdúrà yẹn o repeat the prayer ìyanu miracle ohun tó lè mú kí wọn respect yẹ what can make me respect you. o nìkan rí ìyanu láyé rẹ. is to see wonder in your life o tó lè mú kí wọn ó forí balẹ̀ fún ọ nínú ẹbí yín. I can make them to bow for your o nìkan rí ìyanu láyé rẹ. ìṣòro ti sí miracle yẹn la. o tó lè mú kí wọn pọ́n ọ lé nílé àná. ọ̀nà yẹn in laws house. o nìkan rí ìyanu láyé rẹ. is to see miracle yẹn la. o tó lè mú kí àwọn tó fi yè sí. work and make people that you no expect to say. ọlọ́run rẹ ni ọlọ́run. your God is miracle. ìgbàgbọ́ láìsí ìyanu. without miracle. wọ́n á máa béèrè pé how did you go about fún ọ wà á máa jèrè ọ̀rọ̀ lára ènìyàn bí ọba sí yàrá àṣẹjáde àdámasádà elókè páyàmásádà alekeba ayé rẹ gbà yẹ ò bá sí ìyanu. miracle. ayé a máa kẹ́gẹ́ èèyàn. people will mark the person. bí ò bá sí ìyanu. miracle. àwọn ẹbí a máa fojú wò bí aláìlógo. they will see the that is not glorious. bí ò bá sí ìyanu. miracle. ọjọ́ orí èèyàn a máa fòfò. somebody's age will be wasted. bí ò bá sí ìyanu. miracle. èèyàn a máa bíra rẹ̀ pé sádùá ń gbà. he has to say that maybe prayer is working. torí ń gbà tó gbà tí ò rí. because when he pray he result. bí ò bá sí ìyanu. miracle. èèyàn a máa di àgàbàgebè. somebody will turn to a disease person. bí ò bá àfi ìyanu èèyàn a máa kẹ́gàn àwọn tó rí ìyanu torí òun ò rí ó sì rí páwọn yẹn rí àní wọn tẹni àní ṣe bí àdúrà làwa náà gbà àlàwa náà ṣe ń gbà láti jọ yìí àní gbà tí yóò sí kinní kan bí ọba ti sí ìyanu èèyàn èèyàn ọ̀kọ́ ní báyìí láti wà níbi tó yẹ kó wà Acts of Apostles chapter three verse one arọ yẹn tètè dí ẹnu ọ̀nà àwọn tó dí ẹnu ọ̀nà ọ̀nà lẹ́yìn rẹ̀ wọ́n ní orí ọ̀fẹ́ àti wọnú tẹ́ḿpìlì ṣùgbọ́n torí òrí ìyanu kò lè wọnú tẹ́ḿpìlì ẹnu ọ̀nà ló jókòó sí ẹnìkan sàmì ìyanu tí ó fòpin sí embarrassment yẹn bó o bá sàmì ó wọnú ayé rẹ̀ àdáyà màrúwà kàbàrúwà mà ìlú kébà wọ́n bí ìránṣẹ́ yẹn ó ní èmi ilé mi àti àwọn ọmọ mi a wà fún ìyanu mo gbàdúrà abba baba abba fada mo pe jésù olùgbàlà ìyanu tí ó fòpin sí embarrassment tó ń gùn ọ́ ó wọnú ayé àyà amárù àtàmọ́rù àmà èké yá amárù àtàmọ́rù àmà ẹ sàbí ìyanu bá dé psalm seventy one verse seven ó ní èmi dàbí ìyanu lójú gbogbo ènìyàn. I am like a wonder to everybody àwọn tó ti mọ̀ ọ́ tẹ́lẹ̀ wọ́n ní lè fojú tí wọ́n fi ń wò ọ́ mọ̀ ọ́ mọ́ torí wọ́n ti rí ìyanu lára rẹ̀ ọ̀ wà á dàbí ìyanu torí àwọn ẹbí ọkọ rẹ tẹ́ láwọn ń bọ́ ọjà tẹ́lẹ̀ wọ́n ní rí ọbí ẹni tó yẹ wọ́n bàjá mọ́ wọ́n á máa kí ọ pé excellency so now obìnrin tí ò rí ìyanu wọ́n á máa bàjá pé a ṣènáwó ọpẹ́ ò tó dé màrúwá kàbàrúwàmà àdáyálì kàbà ṣùgbọ́n ẹni orí ìyàló wọ́n bá wọ bẹ̀ láago márùn-ún wọ́n á wá ẹran jáde ẹran tí àwọn tó dé látà náà jẹ orí ọ̀jẹ̀ o lórí ayé rẹ̀ gbàyàló ẹnìkan wà mí ìyanu kan ṣoṣo tó fi máa lẹ́nu ọ̀rọ̀ lórí àwọn tó ti kẹ́gàn rẹ̀ ó bàlí ayé rẹ̀ anaki varu masalia kafayama ó ní èmi dàbí ẹni ìyanu. I am like a wonder. Mo dàbí ẹni ìyanu. Ànàmàrú èké bá Yamari Akaba. Àkàyà Alimaru Akaba. Ó tí à ń pè ní ìyanu. Láre ó kú òní ojú tó fi wù. Onídàájọ́ orí kẹtàlá láti ẹsẹ̀ etí yẹn. Áńgẹ́lì ìyanu. Ọlọ́ba wọn. Ẹ̀bí ọmọ. Mánúà hmm. ìyá Sámsónì. Hmm. Ó ní kí ó dìwò ẹ bí ọmọ kan samson lórúkọ jẹ alágbára ní ọjẹ yóò gba àwọn èèyàn mi máa gbọ́ òfin tí ń kà á hmm. bí ọgbọ́dọ̀ kórí ẹ bó ṣe wà yìí o násìrì ọlọ́ni ọgbọ́dọ̀ jẹ ń tọ́bàjẹ́ ọmọ tí wọn ò tí lóyún ẹ ó fi gbogbo tó lè destroy life ẹ hàn ó fún wọn léwu ẹ ìyanu nìyẹn ọlọ́run ó fún ọ ní ìgbésẹ̀ tó yẹ kó o gbé ìyanu kan nìyẹn mọ ah, kà mọ gbà mo ti fẹ́ kọ́ ọkà tọ́ ọkà mo ti kú òun ṣáìdì ọ̀dọ̀ rẹ̀ mbẹ́ mo ti wà ṣáìdì ibi hmm. ọ̀ pélé lọ gbà wá òjò sí rọ̀ òjò rọ̀ so bánú àwa béèrè pé <laughs> kí ló kọ rẹ. what is your name. because we want to give thanks. bẹ́ẹ̀ ni sà ó ní tí a bá ti bímọ tán a lè mọ pé wa ó ní no irọ́ wọn ì cháàjì èèyàn lórí ìyanu ẹnìkan sàmẹ́ ogun ọ̀run ìyanu ogun ọ̀run ayẹyẹ láàrin èké pàdé àmàsà ogun ọ̀run ìyanu ogun ọ̀run ayẹyẹ láàrin ọ̀run ọ̀run ìyanu ó wọnú ayé ó yẹ gba ìyanu gbẹ yanu gbẹ yanu ó ní ìbò bribe kẹ. you don't have to bribe me. wọn ìbribe yanu. you don't bribe me rapidly. wọn ìsanwó lẹ fún yanu. you don't even pay in advance. wọn ìsanwó pé abẹ́sẹ̀ yanu o ọyẹ ẹ̀sáré lọ kó owó wa o. get us money. ọgbọ́n tí o ní kí ló ní ìlànà kí ló ní ó ní nǹkan díẹ̀ mo nílé tó ní okòwò àná ó ní lọ yá kó kò sí kọ́ ó ní ìyanu máa lọ́wọ́ lójú ẹ̀sẹ̀ bó ti jẹ́ nìyẹn sà. tòní ìgbà yes sir. tó kì í ṣe pé wọ́n charge ìyanu ó rí ìyanu o pé kọ́kọ́ lọ wá nǹkan báyìí wá bá wá wá ó rí ìyanu nìyẹn o ìtẹ́ ń pe ìyanu kọ́ wà á mọ̀ sọ ayé mi gba ìyanu ìṣẹ̀dá mi gba ìyanu àyànmọ́ mi gba ìyanu ọmọ mi gba ìyanu aya mi gba ìyanu iṣẹ́ mi gba ìyanu mo gbà ìyanu lálẹ́ yìí mo gbà mo gbà mo gbà ìyanu mo gbà mo gbà mo gbà mo gbà mo gbà mọ́gbà mọ́gbà mọ́gbà mọ́gbà ìyanu mọ́gbà mọ́gbà mọ́gbà mọ́gbà mọ́gbà mọ́gbà mọ́gbà mọ́gbà mọ́gbà mọ́gbà ìyanu mọ́gbà mọ́gbà mọ́gbà mọ́gbà mọ́gbà mọ́gbà mọ́gbà mọ́gbà mọ́gbà mọ́gbà mọ́gbà mọ́gbà lálẹ́ yìí ìyanu mi mọ́gbà mọ́gbà mọ́gbà mọ́gbà mọ́gbà mọ́gbà mọ́gbà mọ́gbà mọ́gbà mọ́gbà lálẹ́ yìí mọ́gbà lálẹ́ yìí mọ́gbà lálẹ́ yìí mọ́gbà yéèkèrú àmàsá lẹ́yìn àkàbàyà. Lanre ìyanu la ń sọ nípa ẹ̀. bọ́ba wọnú ayé ènìyàn èèyàn dàbí àrà gbogbo tọ́ba ṣe yóò dàbí àrà torí ìyanu wọnú ayé ọjọ́ tí wọ́n bá ń kẹ́gàn rẹ tó ń lọ ọjà ẹ sọ̀rọ̀ mi lẹ́yìn mọ́ wá jà ó ní ìdí àti ìjà bọ́ba lọ bá àyànjà torí wọ́n sọ̀rọ̀ rẹ lẹ́yìn owó ọkàn tó láàlì ẹ̀ wálé aṣọ aṣọ náà nù ẹ pín àwọn èèyàn wọlé my people. Ìtọ́ ọba fẹ́ ṣe lọ ṣe. Don't pursue yourself. Kọ̀dà sí tó ṣe. Wá gbọ́. Ìyanu ní mú kẹ́ni tó gbú ọ lẹ́yìn ọ̀fẹ́nu lọlẹ̀ níwájú ẹ̀. Ana ah, fẹ́ Samueli orí kejì. Ó ní gbogbo àwọn tó ti fi mí rẹ́rìn lọ padà bá mi rẹ́rìn. Those that laugh at me later laugh with me. Ah! Àyà máa kí pa. Jesus Christ. Tọ́wọ́ gbọ́ bẹ́ẹ̀ o. Yes sir. Àwọn tó ti fi mí rẹ́rìn. Those that laugh at me. Wọ́n padà. They later laugh with me. Sarah. Sarah nígbà tó gbọmọ ó ní ta ló lè sọ pé sarah yóò fi ọmú fún ọmọ èmi èmi wo wọ́n ti gàn ọ́ lórí ìyanu àyà máa sálẹ̀ àbàbà èlú ẹ̀mẹ́sẹ̀ náà ọ̀yà gba ìyanu rẹ̀ ta ló sàmì ìyanu kan bẹ tí ayé bú ọdẹ lórí báyìí lolúwa sọ bí ìwọ bá sàmì èmi pàṣẹ ọ̀yà gba ìyanu ìyanu yẹn iná kíbaru àmàsádàdà ìyanu kan bẹ tí ènìyàn bú ọdẹ lórí bí ìwọ bá sàmì èmi pàṣẹ ọyẹ gba ìyanu yẹn ṣe nǹkan kan wá dàbí pé kò tètè sí ọlọ́wọ́ tẹ́lẹ̀ báyìí lórí wa sọ ní alẹ́ òní mo sọ̀rọ̀ kó tó di aago méjìlá ní ọjọ́ Monday ọyẹ gba ẹ̀tọ́ rẹ ọyẹ gba ẹ̀tọ́ rẹ ọyẹ gba ẹ̀tọ́ rẹ ọyẹ gba ẹ̀tọ́ rẹ ọyẹ gba ẹ̀tọ́ rẹ ọyẹ gba ẹ̀tọ́ rẹ ọyẹ gba ẹ̀tọ́ rẹ ọyẹ gba ẹ̀tọ́ rẹ ọyẹ gba ẹ̀tọ́ rẹ ọyẹ gba ẹ̀tọ́ rẹ ọyẹ gba ẹ̀tọ́ rẹ ọyẹ gba ẹ̀tọ́ rẹ ẹ̀tọ́ rẹ̀ ó yá gba ẹ̀tọ́ rẹ̀ ó yá gba ẹ̀tọ́ rẹ̀ Elizabeth Elizabeth aya bọ̀dá aya Sakaraya nígbà tí Elizabeth bí ọmọ ó gbé ọmọ dání ẹ̀sà tí ẹ̀yẹ ti ẹ̀ burú àwọn ọmọ ìjọ ó ní wọ́n fi ẹ̀gàn rẹ̀ bú. they were using a reproach to mock her wọ́n ń pè ní àgàn lójú ayé rẹ̀ ó sì dá wọn lóhùn. and she used to answer them <laughs> Jesus Christ. kò sí tó fẹ́ sọ sáà. she had nothing to say. kí ló fẹ́ sọ. tell me what she had to say. ojú ayé rẹ̀ ni wọ́n ti ń pè lágẹ̀. they were calling her woman. wọ́n máa pè ní ẹ lọ rí mami yadi. wọ́n ní ta mami yadi. a ní mami àgàn. ẹ lọ bá mami àgàn ẹ lọ bèrè. mother of barrenness. wọ́n tún wà wọ̀ bẹ̀. mami àgàn ẹ̀yin la wá rí. a ní kílẹ̀ fẹ́. a sì tó dá wọn lóhùn. ó ní ẹni tí gbogbo ayé ń pè ní àgàn. he is gonna barren for ẹ̀gán tiẹ̀ ó tún fi sẹ̀sí lójú gbogbo ayé ó sì tún pè mọ́ra rẹ̀ bí ọlọ́run bá lè bẹ elizabeth tó so ẹ̀gán rẹ̀ dògbò akéyàwó ta ló sàmì ọlọ́run bẹ̀ wò. Amen n'aru ama sali oh, akapa aru ama sayali akapa mo to wi ọlọ́run bẹ̀ wò pẹ̀lú ọwọ́ ìyanu tó kọjá ọgbọ́n orí rẹ ọlọ́run bẹ́ẹ̀ ọlọ́run bẹ́ owó ọlọ́run bẹ́ owó olúwa bẹ́ owó olúwa bẹ́ owó olúwa bẹ́ owó olúwa bẹ́ owó olúwa bẹ́ owó láìdé ó rántí ọ̀rọ̀ pásítọ̀ tí mo ní ó fún mi ní ọ̀tá mọ́tò fún mi ó ti rántí àbí tí mo ní ọ̀tá mọ́tò fún mi tó ló ń ọ̀tá ó ló ń ọ̀tá mọ́tò fún mi mo ní ẹ̀ẹ́ta fún mi one fifty thousand gulf gulf bóyá gulf one gulf one gulf one or so gulf one ni so a máa wọ́n gbé pléètì kan sí abẹ́ ó ti já níbi iwájú tó pléètì yẹn ni wọ́n gbé kàmẹ́ tá gbẹ́sẹ̀ lé wọ́n ti wọ́n ti ráyè wẹ́ẹ̀dì pléètì yẹn mọ́lẹ̀ tó ṣùgbọ́n mọ́tò yẹn yìí ti ń gbó lọ kò ní ná so ṣùgbọ́n mo fẹ́ ra one fifty ó ló máa ta mọ́tò yìí mo ní mo máa rà ó ní iye tí wọ́n ná ọ̀dá mo ní ìrẹ̀lẹ̀ fẹ́ rà mo ní one fifty torí one fifty yẹn mo lọ yá ni mo yá mo yá mo yá mo lọ bẹ́lẹ̀ yá mi lówó mo sàpò owó yẹn dání ọ̀sà mo yá ohun ọ̀yà ọ̀sà pé mo sàpò owó dé one fifty thousand rẹ bó ṣe gbọ́ owó báyìí ó ní ẹ̀yin náà oògùn mọ́tò <laughs> ẹ̀ mọ̀ oògùn mọ́tò àbí wọ́n wá ń gbọ́ mọ́tò kí ni ìsìn kí ni àmọ̀ pè ọ́ àmọ̀ gbọ̀ndà dádì wa lórí wa látòkọ kẹ̀kẹ́ ni yìí ta fún ọ. I'm not selling it. ìkara tẹ́ẹ̀bì ta fún ọ yìí yà lọ ta fún yẹn ní eighty thousand Jesus hmm. Christ mo bá dọ̀bálẹ̀ mo ní bàjẹ́ fún yín o wọ́n ní mo ti kówó wà ah, owó rè é ta fún mi one fifty thousand ọlọ́láyé ìsẹ́nu ìmàrúwà kàfàrúwà mà ó ní láyé ó lóun ò lè ta fún yín ọ̀gá wo ire kan bẹ tí wọ́n lé ṣùgbọ́n tí wọ́n ń disgrace ẹ̀ mo béèrè fún ire tí gbé ire ọlọ́run kọ́ yọ̀ǹdẹ̀ fún ọ ah, mo bẹ̀ títí ọ̀tá mọ́tò nígbà tí ọ̀tá mọ́tò mo bá ronú mo bá padà lé àbí nígbà tí ọ̀tá mọ́tò. Hmm màrúwà kàfà yá màrúwà kàfà mo bá padà lé nígbà mo padà lé nígbà òdi ọjọ́ kejì ẹnìkan bá fún mi ní mọ́tò nígbà òfin mọ́tò yẹn ní ọ̀sẹ̀ bí ọ̀sẹ̀ kejì àbọ̀sẹ̀ kẹta lẹ́nu yẹn fún mi mọ́tò yẹn mọ́tò yẹn wà òkè ọ jẹ́ tòkun bọ̀ kẹ́rì bí mo ṣe gbé mọ́tò yẹn hmm. ohun tí ẹ̀mí mi sọ fún mi ni pé lọ bá pásítọ̀ lágbájá mọ́ lọ kí wọ́n bá gbé mọ́tò lọ ní mo ṣe ń páàkì mọ́tò ó ní alóni mọ́tò mo lé mi ni mo ní ta ló yẹ ó ní pé mo yá mọ́tò ní ah, ó ní ta ló ní mo lé mi ní ó ní ọlọ́run ní jẹ́ ọlọ́run ti jẹ́ ilé mo ní lójú olóko náà làgbàdo ti gbó ó ní sẹ́bẹ̀ yìí lè wá láti ìdálẹ́ sẹ́yìn ó ní mo lè tiri tó kùn mọ́ mo ní bí ẹ ti ń tà ní ó ní ta ló bùn yín mo lé èèyàn bó lẹ ṣe rí mo ní bó ṣe wọlọ́hún. Oh, ó ní ọ̀tọ̀ ní béèrè tá à ń béèrè màrú àkàbà ó ní ọ̀tọ̀ ní tẹ̀ǹda ó ní ẹbẹ́ sọ́njọ́ ò ní pé bẹ́ẹ̀ yẹn bá gbé mọ́tò fẹ́ mi èmi ọmọ sako ẹ̀ mọ̀ pè mí dádì pé èmi ò tí ì tó mọ́tò ògùn èmi lè fi gba mọ́tò yín tí ò ní pléètì lábẹ́ ah, wájà pé omi máa wọlé bá a bá fẹ́ jáde omi gbà bẹ́ẹ̀ wọlé àgbàrá wọlé tó ní màrú àkàbàrú àmà tó àgbàrá ń wọlé ó ń lẹ wá sọ di bàbàrà anyway hmm. èmi ò ráàyè bàbá ni mo ti ń lọ. I said, well, I'm not to take my leave. Hmm. náà mo ní mo ti ń lọ náà gbé mi dé kí ni mo ní irọ́ kí ló ṣe mọ́tò yín wọ́n ní òsì tó wọ́n ní káwọn náà ti ẹ̀gbá èsì òní mo ní èsì mi ò sí fáwọn onílara bẹ́ẹ̀ ni sà mo ní èsì kẹ̀ ẹ̀ lè gbé èsì òní o ẹ lọ wọ mọ́tò yín tí ò ní kíní lábẹ́ ẹ lọ wọ padà ọba wọ inú mọ́tò ẹ̀ èyí náà bá wọ mo ní bó a pè máa pè yín lónà tàbí kẹ́ ẹ kọ́ mi tẹ́ ẹ bá ní ìdí mi ah. bí mo ti lọ hmm. wo mi sà yes sir. torí eh, hmm. disappointment kọ́ ni problem. disappointment is not a eh, problem. problem ni kẹ́ni tó disappoint yẹ kó bọ̀ níbi ó fi ọ sí. he is that disappointed to meet you where he left you. tọ́ba yẹn bọ̀ níbi ó fi ọ sí. a ṣàlàyé pé mo ti mọ̀ pé bó ṣe máa rí ni tí mo fi jà kulẹ̀. ṣùgbọ́n bọ́ba bọ́ ọ lókè yóò di dèdè rẹ̀ níwájú rẹ̀ àṣẹjáde ìyanu kan ṣoṣo oh, tí ayé rẹ̀ nílò ó wọnú ayé rẹ̀ àká Parua masali daya ah. elumeke parua daya marua ìyá náà kan ṣoṣo àká ayá marua dà tó máa dójú ti ẹ̀gàn rẹ ìyanu ti dójú ti ẹ̀gàn ìyanu ti dójú ti ẹ̀gàn ìyanu ti dójú ti ẹ̀gàn ó wọnú ayé sọ́ọ̀mọ̀ pé ọlọ́run ló máa mà tó gbé ẹ̀gàn mi tó fi ìyanu bàṣírí mi. sọ́ọ́ lọ́ọ̀dẹ̀ reproach and use miracle to cover my secret. so bí ọba fi ìyanu bo ni. ìnáwó mọ̀ pé òun ti sẹ̀gàn ọ̀rẹ́ dì ah. ó ti ṣe gbogbo tiẹ̀ màrúwá kàvarúwá màkàyà màrúwá kàvà ọlọ́run tí máa sẹ́yìn àdògbò ọlọ́run tí máa pààyàn lẹ́rìn bí ayé ti fẹ́ pààyàn lẹ́kùn wo ọ̀gá kan wò mí mo sọ tẹ́lẹ̀ mo lo májẹ̀mú olúwa kí n bẹ lórí ayé mi àkàyà alẹ́bàrú oh, àkàbà gbogbo bí ẹ̀gẹ́ ti bò ọ́ táyé ti rí ọ bí kò jẹ́ ìyanu tó máa fún ọ lọ́rọ̀ sọ wọ́n wọnú ayé rẹ̀ àkàbà fari mada masuda yakaba àǹtí kan ń wò mí tó máa mú àwọn ọ̀rẹ́ tó ti bú ọ ká forí balẹ̀ fún ọ àkàyà alimaru àgàbà ó wọnú ayé àdáyàmà sádàyà èlókè payàmà àdáyàmàru àgàbà ìyanu tó máa mú kó gbẹ tí ọ̀tá gbà lọ ó wọnú ayé rẹ ọjà pé ọ̀rọ̀ yẹn ọ̀wọ̀ rẹ remember he was there for forty something years for something years mọ́kàn mọ́ tí wọ́n ṣe nù. he don't know what they were doing inside. torí òrí yanu. because he did not encounter miracle. tó ọba ti rí yanu ibi tó ti yẹ kẹjọ máa pín nǹkan. where they supposed to share. the wọn ní fún olóore ọ̀fẹ́ àti wọbẹ̀ bọ́ọ̀ bá wà wọbẹ̀ o ò ní bá wọn pín. ètí wọ̀ wà máa sọ ni pé wò share it dà wọn wá bí wọn pé bolo wà gbá wọn pẹ wà lọ wà lẹ́nu ọ̀nà torí ìyanu kan ló máa mú yẹn wọlé torí lọ́gán tó kọ́kọ́ gba ìyanu tó dìde out of apostolic three bó ṣe dìde báyìí kò ṣe nǹkan méjì o inú ilé lọ́lọ́ gbogbo àwọn tó ti yàn rí ọkàn lọ bá wọn ni ọlọ àpí àwọn àjù wọn bó o ní sẹ́ wà lẹ́yìn ọlọ wájú fò àgàbà èlókè yamasa ayé rẹ gbẹ ìyàrá akaya ni maruwa kan oh, yes. elume keye oh, beseda ìyanu tó máa sọ ọ́ dọba ibi wọ́n ti yẹ̀yẹ́ rẹ ìyanu tí ó sọ ọ́ da pàṣẹ ibi wọ́n ti ní ọgbẹ́ lọ́wọ́ ó wọnú ayé rẹ yamasa ọwọ́ ń fò wọ́n kọ́kọ́ bìrì àwọn pé ṣẹ́gun fórúnkùn àná ọkùnrin kọ́ ni. is it not the man. ara ah, wọn ló ní. he says the one. àwọn yẹn sẹ ha wọn lanú lẹ gbogbo ìjọ. they open their mouth wide. ó tún fò lẹ́ẹ̀kejì. he jump out the other. ó tún sọ pé ha What? Akin. Akin. Ó ní. Ọkùnrin arọ yìí. That layman. Bíbélì pé a ah, tún ṣe gbogbo wọn. They were amazed. Sórí gbò sí di ẹ̀kẹta. They taught her. Bíbélì pé ah, a sì ṣe gbogbo wọn. They were seriously astonished. Wọ́n wá bẹ̀rẹ̀ pé ọkùnrin arọ. That layman. Ibẹ̀ lẹ́nu ọ̀nà. Tá a máa bò ń tọrọ kọ́ bọ̀. Ọmọ ti déwájú. Ó náà máa ti ń fòun wájú. Ó ti dà pàṣẹ. Ó ní kí ni ṣe yín. Èmi rèé. Mo wà òkè. Jésù olówó mi sá. Oh. Àṣẹjáde. Mo wá bẹ Jésù. Gbogbo gbogbo ẹ̀mí arọ tí ò jí o lè débi tí rẹ ọba iná jáde oh, ọba iná jáde ọba iná jáde ọba iná jáde ọba iná jáde ọba iná jáde torí kólúwọ́ fún yẹn ń dà rẹ̀ sàn. for God to give you. láìdé ìyanu kan ni. it is a miracle. masali akapa oh, masada akaya alima alu akaba torí kọ́lọ̀ ń sọ fún yẹn pé ohun tó kàn rèé ìyanu kan ni ìyanu tí ó mú ọ gbé ìgbésẹ̀ tọ́ láti jẹ́ ntọ́ yẹ kọ́ jẹ́ láyé ọ̀ya ó wọnú ayé rẹ̀ àmàlú akapa ya oh, masada ya ìyanu tó máa mú ọgbẹ́ ìgbésẹ̀ láti jẹ́ ntọ́ yẹ kọ́ jẹ́ ó wọnú ayé rẹ ayé rẹ gbàyà ayé rẹ gbàyà ayé rẹ gbàyà ayé rẹ gbàyà ayé rẹ gbàyà ayé rẹ gbàyà ayé rẹ gbàyà ayé rẹ gbàyà ayé rẹ gbàyà ayé rẹ gbàyà ayé rẹ gbàyà ayé rẹ gbàyà masali akabaruama ẹ̀mí mímọ́ ní kí n gbàdúrà asked me to pray. program wa lóru. we have meeting. mo wo aago mo ń wo ti lọ. yes sir. olúwa ní kí n for family. ó ní kí ọkọ àti ìyàwó kan sowọ́pọ̀. the couple should join their àwọn ìdílé kan ń bẹ padà dàrú fún ọkọ oh, wọn. Oh, ọlọ́run ní kí n gbàdúrà. God said I should pray. bí o máa mú ìkó lọ padà. that is go to restore àwọn ìdílé kan bẹ tí ọkọ wọn ti jẹ́ ń jẹ àánú tẹ́lẹ̀. ṣùgbọ́n suddenly nǹkan ò rí bó ṣe rí mọ́. bàbá mi wípé kí ọkọ àti ìyàwó kí wọn ó sowọ́pọ̀. bí n bá gbà lálẹ́ yìí máa gbà láàárọ̀ ọ̀la mẹ́wàá lóru oh, ìgbà méje ni màá ṣe ọlọ́run pé kó tó pé ìgbà méje ire máa wọnú àwọn ilé kan wá kó tó pé ìgbà méje ah. àwọn ìdílé kan máa gbàlejò ayọ̀ oh, àwọn kan bẹ tí lẹ́tà wọn olúwa pé àdúrà ìfọwọ́sowọ́pọ̀ kí n fi gbàdúrà ìlú èkè báyà bíbélì pé èèyàn méjì ọ̀sán ju ẹnìkan lọ ìmàrú àkàbà bí ẹnìkan bá hmm. ṣubú ó ní ẹnìkejì ó gbé dìde ó ní bọ́bá jí ẹnìkan ó ní bó ni ó ti ṣe lè mọ ooru ó ní okùn oníyà mẹ́ta kò yá fàjà àṣẹjáde àdáálé àgàbà ìlú mẹ́sẹ̀dá oh, agbára tó ń takò ìyanu nínú ilé yìí agbára yẹn lọ́nà Amen gbogbo ẹ̀yin tẹ́ ẹ níjà. you that you are fighting. ọjọ́ máa fi ìjà ṣe báyìí. just make peace. ògo máa sàn jù jà lọ. glory is preferable to power. ẹni tí òrógo lò ti ń jà ògbólógbò èbí ló fi ń ṣeré. ebi ò sì dáa ebi ọ̀pànlà fọ́ mẹ́kẹ́ àríà kàfàrú àmàkẹ́ kí ló ní ògùdù. Ah, starvation and hunger. ok mo rò pé o ní starvation. ìyẹn ah, kí n sọ pé kò fi ah, gbàlà tó gbà inú gbàlà yìí inú ẹ̀ ni màá ti lo gbogbo ayé mi. àtẹ̀mí náà dàdí. it is too late for me to go back back. Oh, I can never do, do that. Èmi náà ò lè ṣe o. Èmi ò lè padà. I will enjoy Jesus. ni. Yes sir. Gbogbo tí mo fẹ́ dà. Hmm. Inú Jésù ni. Exactly. Bí mo fẹ́ kọ́lé. Oh, inú Jésù ni. Yes. Bí mo fẹ́ bímọ. Hmm. Inú Jésù ni. Yes mo fẹ́ lówó inú jésù ni hmm. i can do all things mo lè so n gbogbo nínú ta ló pè é kí ló ní í ṣe ìgbà wọ́n bá bá ìkírù mi hmm. èmi ti wọnú Jésù already kò ṣeé ṣe fún mi láti lọ máa forí balẹ̀ àkàyálí màrú ah! àkàbàrú àmà kò ṣeé ṣe fún mi èlé mélé mélé sáwó mélé sin Ọlọ́run pẹ̀lú máìmọ́ni màsáàlì kápáyà ẹ̀sùn ọwọ́ pọ̀ ọkọ àtìyàwó bọ́mọ yín bá ń bẹ pẹ̀lú yín ẹjọ́ ìfọwọ́sowọ́pọ̀ àṣẹjáde sí ìfọwọ́sowọ́pọ̀ ah. tó dá yín dúró ọ̀la iná dànù yeye kerua anamarua kavas akeye meseda talosame, ló sàmẹ ìfọwọ́sowọ́pọ̀ tó dá yín tuwa, akaya fi iná tún wá akayamarua kabayama oh, sálíà dálíà báyìí lọ́lúwa oh, sọ ta ni yọ ìdílé ìlẹ́nu ta ni lé ire dànù àkàyà oh, alimarua kaba ta ni lé ilé ire dànù ta ló ń takò àṣeyọrí nínú ilé yìí ọlọ́run agbára tí ń pa àṣeyọrí lẹ́nu bá agbára tí ń gbé àṣeyọrí ni àkàyà alimaru akaba èdú ẹyẹ mẹrù ẹkẹyà agbára yẹn lanadà ẹ̀yin tọkọ àtìyàwó tẹ́ẹ̀sì pọ̀ tí èsè ti jà couples are not together but you are not fighting. ẹ o lè mú fọ́tò rẹ̀ sọ́wọ́ just make sure you use picture nínú ẹ̀mí ni kò ti connect mọ́ rẹ̀ àkàyà limaru akava hmm. àkèyé limaru akava relationship tó ti parí tó bá jẹ́ pé ó fẹ́ kíjà ó parí ni orúkọ rẹ̀ náà ni wọ́n so pọ̀ mọ́ tó ọlọ́run ò fara mọ́ ìgbéyàwó kọ́ mọ́ túká. God doesn't support uh, broken marriage. ìtì mo fi ń sẹ́yìn pé whatever ìgbésẹ̀ tó bá fẹ́ gbé you have to pray very well to yes. know the will of God for your life. you want to take any step pray. you can't just take any step. má gbégbé sẹ́yìn oh, ẹni ìyá ọkàn ní gbogbo gbèsè eh, náà nù ìyá tó bùjọ kò kúrò níbi wọ́n mú ọlọ́run fọwọ́ kékeré mú bí wọ́n fọwọ́ kékeré mú ìwọ ló sùn lórí ẹ̀tọ́ kékeré mú mú bó ṣe mú sàmú maru àkàbà maru àkàbà èkéyé oh. gbogbo ilé ti ń gbogbo ilé ti ń oh, gbogbo ilé ti ń dàrú ọlọ́run àlàáfíà ó wọ àkáyà alimaru akaba ah, oh, gbogbo ilé tí ń dàrú oh, ìdílé tí ń dàrú báyìí lolúwa oh, sọ ọlọ́run àlàáfíà ó wọ ibẹ̀ lọ ó wọ ibẹ̀ lọ ó wọ ibẹ̀ lọ ó wọ ibẹ̀ lọ ó wọ ibẹ̀ lọ ó wọ ibẹ̀ lọ ó wọ ibẹ̀ lọ ó wọ ibẹ̀ lọ ó wọ ibẹ̀ lọ ó wọ ibẹ̀ lọ ìyanu òjijì ó wọ ilé rẹ wá ó wọ ilé rẹ wá ó wọ ilé rẹ wá torí bọ́ bá ń báyàwó rẹ yóò di nígbà téèyàn bá ń di ire lọ́wọ́ rẹ bọ́ bá ń báyàwó rẹ fà nígbà téèyàn bá ń fa wàhálà rẹ obìnrin ni woman. ohun èlò aláìlágbára ni wọn. they are powerless vessels. bọ́ bá wá ń bọ́kọ̀ rẹ̀ fa wàhálà. ìwọ ni kọ́kọ́rọ́ ilé wà lọ́wọ́ rẹ o. you have the key of the house. nígbà tẹ́ ẹ ṣe wedding ta lọ́gbọ̀n sàmì jẹ́ ìjọ obìnrin náà máa ń fún dáàdì. obìnrin náà máa ń fún ìwọ tó ti ṣe wedding gan ma. Ah, so ọmọ òkè yóò dáa fún ọ á fi tiẹ̀ náà láìpẹ́ lágbára Ọlọ́run. so now obìnrin ni wọ́n fún. they will give it to a woman. ìdí ni pé obìnrin ló nílé. the reason why is that women are the owner of the house. so wàá wá bíbélì wàá wí pé eh, obìnrin oníwà rere oníwà adé orí ọkọ rẹ̀ pé èyí ti dojú ti mi ah, ó dàbí ọyún ah, nínú egungun hmm. now tó wá rí obìnrin lónílé hmm. ìwọ ni kó dọ́gbọ́n. you should apply every wisdom kó o fi maintain lé rẹ má fààyè gba ọ̀tá kọ́ wọlé wa lórí gbogbo ìrìnàjò tẹ́ ẹ bá ń gbé tẹ́ ẹ bá ti trust ara yín ah, wàhálà ti dé. Hmm tẹ́ ẹ bá ti trust each other wàhálà ti dé nígbà tẹ́ ẹ bá jọ wà tó ní mi trust yẹ báwa lọ yọ fóònù owó ní tọ́lẹ́tì tó ìfẹ́ yẹn ti ń di jákujàku ní tọ́lẹ́tì lógún tó fóònù lọ hmm. ọkà gbogbo mẹ́sẹ̀gì lọ tọ́lẹ́tì ọ̀sáré wọlé ọ̀sáré drop ẹlẹ́ padà ọkọ lọ́ọ̀kì fóònù ìyàwó náà lọ́ọ̀kì rẹ̀ hmm. ọkọ ń wẹ̀ lọ́wọ́ fóònù ríngì ọkọ sáré wọlé mọ̀gbẹ́ kọ́ mi o mọ̀jẹ̀ ní obì mi bá ń gbé torí wọ́n jọ mọ̀ ẹ̀jẹ̀ ọ̀gá ara àkàlẹ̀ yín wò mí dáadáa yùmọ̀ ọ gbọ́dọ̀ nígbàgbọ́ nínú ara yín bẹ́ẹ̀ bá ti nígbàgbọ́ ire ọ̀wá o ọ̀wá mi ire ń gbòòrùn sà ẹ̀yin tí ẹ jẹ́ opó tí ọkọ ti lọ ẹ̀ ní sunkún lórí ọ̀rọ̀ àwọn ọmọ yín wọ́n ṣe rere ẹ ní sunkún lórí ọmọ àwọn ọmọ yín ó ṣe rere torí ìfẹ́ tó bá ti di pàǹsá àti fóònù ó ti di ìfẹ́ burúkú ètò tó bá ti di pàǹsá àti fóònù pé ta ni ń jẹ́ Ṣẹ́gun Alégongo wàhálà ti dé tó anything ló lè ṣẹlẹ̀ tó o bá fẹ́ kí lè mọ́dà ẹ tètè gbàdúrà torí anything ibi fóònù ni wàhálà ti ṣẹlẹ̀ màrúwà kàbàrúwà màkéyàlí màrúwà kàbà tó hmm. ibi fóònù wàhálà ti dé tó o bá bá ti lè trust ọkọ ẹ mọ́ tó mú fóònù lọ tọ́lẹ́tì tó lọ́mọ wò lọ́sẹ̀ ọ̀sáré wo ìjọ Monday òwú ọjọ́ Wednesday òwú ọjọ́ Sunday òwú ah, so tó ti bá débẹ̀ wàhálà ti dé so ọgbọ́dọ̀ tó ti bá débẹ̀ hmm. wà á máa dá ẹ̀ tó ti ń dá ẹ̀ bí bá ń bọ̀ èèyàn ní ọ́ ẹ̀mí ti ń bẹ nínú rẹ̀ ọmọ àmọ́ àmúkọ́ dá ẹ̀ pé bí ire bá dé o lè lọ fẹ́ ẹlòmíì nípa fífẹ́ ẹlòmíì àmín o ní fi tọkàntọkàn sọpọ́ọ̀tì àti gbàdúrà pẹ̀lú ẹ̀ kọ́kàn rí ọba ti parapọ̀ mọ́ àdúrà tó yẹ kó fọjọ́ kan gbà fún àṣeyọrí ó lè ná ní oṣù kan torí ọkàn fẹnú gbani ọkàn ọ̀ darapọ̀ nígbà tọkàn rí ti darapọ̀ àdúrà yẹn ò lè tètè gbà a máa mú kiri ó ní ìdíwọ́ torọ́ ọ̀dá ò ti ẹni tí ń retí rẹ ọ̀dẹ̀ yẹ kẹ́ ẹ gbàdúrà pọ̀ ni ṣùgbọ́n ìwọ ọ̀gbàgbọ́ mọ́ ìgbàgbọ́ rẹ̀ ń gbọ̀n nínú ẹ̀ ó tí màrú àkàfà ó tí ìwọ ń sọ ni pé bọ́bá gbari ọwọ́ màrú àkàfà ru àmà bọ́bá gbari ọwọ́ hmm. yọ gbogbo èèyàn mọ̀ bá bọ́bá gbari ọwọ́ yọ yọwọ́ gbọ́ mi dáadáa bọ́ọ̀bá ti trust ọkọ rẹ̀ ta ló fẹ́ trust yẹ bọ́ọ̀bá trust ìyàwó rẹ̀ ta ló fẹ́ trust yẹ màrú àkàfà yá màsádà mọ́ gbàdúrà lórúkọ bàbá ọmọ àtẹ̀mẹ́mẹ́mọ́ ilé yìí ọyá kó gba àlàáfíà ó yẹ kó gba àlàáfíà ó yẹ kó gba àlàáfíà orí ọmọ kan tẹ ránsì ọmọ ìwọ ló mọ ọmọ wa bá mi gbà ọkọ rẹ ọ sọ pé ibo lọ lọ látàárọ̀ a ní jẹ ìyàwó wọn ti súnmọ́. let me examine your body they slap with you. èmi ọmọ bí ọkùnrin ti ń fara obìnrin mu a ní mọ̀ ń gbọ́ pẹ́ẹ̀fù ní ìtọ́jà tó fi tó wọ́n padà túlé yẹn bẹ́ẹ̀ ni sà hmm. wọ́n padà túlé aago kan lẹ́ẹ̀darapọ̀ fíjì aago méjìlá lábẹ́rẹ̀ fún aago kan lẹ́ẹ̀darapọ̀ wọ́n padà padà tú ilé yẹn torí ọkọ sọ pé oh, jẹ́ ìyọ́wò jẹ́ ṣe báyìí jẹ́ ṣe báyìí à ń gbòòrùn wọ́n wá wá bá mi ìyàwó ní ọmọ gbòòrùn òun so now ìtò lè ràn ọ́ lọ́wọ́ ẹ dá ìgbàgbọ́ yín padà ọkọ gbàgbọ́ ní aya aya gbàgbọ́ ní ọkọ sọ́ọ́rí báwọn bá gbàgbọ́ ọkọ rẹ̀ bára pẹ́nápù wálé ó ní bẹ́ ó ní wọ́n ti fi oògùn sí bọ́ọ̀ <laughs> bẹ́ẹ̀ jẹ pẹ́nápù tọ́ lálàá tó régún lójú oorun ó ní ọkọ rẹ̀ lọ régún wá tó ó ní gbàgbọ́ nínú ẹ̀ mọ́ ẹ kàn jọ ń gbé ni irú ìgbéyàwó bẹ́ẹ̀ á ná yín lọ́pọ̀ àdúrà ọkọ ọmọ retí kan a máa ní ìdíwọ́ ìyàwó ọmọ retí kan a máa ní ìdíwọ́ àṣẹjáde sí ilé yìí gbogbo tó ti yẹ kó tẹ̀yìn lọ́wọ́ tí ọ̀tá dẹ́gbó ọlọ́yọ̀ǹda ẹ̀fọ́ yẹn ọlọ́yọ̀ǹda ẹ̀fọ́ yẹn ọlọ́run yọ̀ǹda ẹ̀ fún yín pé dádì dádì Oyinda Oyinda star ṣe dádì Oyinda Oyinda star ìwọ́rọ̀ òdù tó lódó from ìwọ́rọ̀ tó lódó bẹ́ẹ̀ bá fẹ́ ẹ̀rín kọ̀ yẹ kó ju thirty minutes lọ báwo lẹ ṣe pè mí níbi two hours ago pẹ́ mọ́ tẹ̀ tí mi ajẹ́pẹ́ ẹ̀yà bìkan. that means you went somewhere you brought somewhere. Eh? dádì Oyinda dádì Oyinda ni yìí Oyinda ọba yarí pé dádì Oyinda báwo lẹ ṣe rìn. how did you go about it. ṣé wọ̀ bí Oyinda ni iye Oyinda ọba yarí yọba yẹ pé bó lẹ ṣe rìnrìn yín torí wò mí sà tó o bá ti trust ara rẹ tó o trust ọkọ rẹ tó o trust ọmọ rẹ ta ló kùtọ̀ fẹ́ trust ìwọ náà ìtò o lè ṣe o ní pé kẹjọ wá ìfọwọ́sowọ́pọ̀ màrúwà kàfà yá màrúwà kàfà tẹ́ ẹ bá ti ní ìgbẹ́kẹ̀lé nú ara yín anything ló lè wọlé o wọ́n lè fún ọ ní nǹkan kó o lò ó bọ́ọ̀ bá trust yẹ ìgbà mélòó lẹ́sùn fi wọlé á ní kọ́ lọ ṣe o bí ẹ ti ní kó ṣe á ní kọ́ lọ lò fún á ní torí òun ò trust yẹ ẹ̀ mọ́ yóò lò fún o ipa àpadà parí tó lò fún yẹn ó lè jẹ́ ní tí ó fún ní ẹ̀mí kúkúrú ni ọkùnrin kan obìnrin kan lọ ṣe nǹkan sọ́kọ ẹ̀ la ọkọ rẹ̀ ò ní lè ṣe níta ọkọ rẹ̀ bá wà níta kò ní lè ṣe rárá àfijọ́ bá wà nulẹ̀ ọjọ́ bá wà nulẹ̀ kíní yóò ṣe bí ìgbà gírì bá mu yọ̀ọ́ dẹ̀ mọ́ sí padà ọba ti súnmọ́ tán ọba ti tún lọ ọkọ máa ń travel tọkọ bá lọ oṣù kan kò ní lè ṣe ọjọ́ bá tó wọlé yóò tún ṣe bí ìgbà tí gírì bá mú ọkọ wa ń bèrè pé kílódé ṣe ń fi òun eh. mo ní kò sí ń tọ́ bàjẹ́ ń bẹ̀ ìyàwó rẹ̀ ṣe láti protect ẹni ṣùgbọ́n ń tọ́ padà ṣẹlẹ̀ ni pé mo ní tí ó máa ṣẹlẹ̀ ni pé sórí kìíní tọ́ba ti yá ọmọ gbọ̀n ìyẹn lọ́ máa pa ọ́ ó lè tó bí ọdún mélòó mo ní kò lè pẹ́ mọ́ bí ọdún bíi ah. mẹ́rin náà lèèyàn ah. fi máa ń ṣe dára wọ́n oh, ti dé sí ọlá ó lò bí ọdún mẹ́rin ọ̀ wà gbọ̀n ó ń eh. lọ díẹ̀díẹ̀ nù ó ní ẹ mọ́jọ òun ó kú mo ní ngbà èmi mo fẹ́ fi ọ ni ebi ìyàwó rẹ ló wò pé ọmọ bàbá rìn rìn kú. but you know to venture into extramarital hmm. affair let me fi ṣe lára. tó o mọ̀ pé ìgbẹ̀yìn tó lọ ṣe yẹn nù kó dẹ̀ mà pé n tó ṣe nù mo wá gbàdúrà mo gbàdúrà mo gbàdúrà wá fòrò fún kíní yẹn wá bàjẹ́ torí gbà kíní ah, yẹn bàjẹ́ òun náà mọ̀ pé kíní yẹn bàjẹ́ lárò ọ wá wọlé ń jọun ọ sọ fún ìyàwó rẹ pé wo mi ò lè ṣe mọ́ ìyàwó rẹ ní ok á wà nǹkan sí i. ẹ sà Hmm. ìta ni tá ni ní ọmọ ṣẹlẹ̀ padà tẹ̀lẹ̀ wọ́n padà tú o. Hmm. at the end of the day they parted ways yes. wọ́n padà tú o hmm. kódà ọkọ fi lélẹ̀ ó ló lé wòmí o gbọ́dọ̀ tọ́sí ara yín bó súlẹ̀ ẹ̀rí ànúgbà ẹ̀rí ànúgbà gbogbo ẹ̀yin tí ọ̀run ń lò oh, fún prógrámù yìí ẹ̀ ní sáláì ẹ̀ ní sáláì ẹ̀ ní sáláì ẹ̀ ní sáláì ẹ̀ ní sáláì ẹ̀ ní sáláì ẹ̀ ní sáláì ẹ̀rí ànúgbà ẹ̀yin tẹ́ ń sí ààrẹ oh, ẹ̀ ní sáláì online member ẹ̀rí ànúgbà ẹ̀yin silence worship ẹ̀rí ànúgbà. ẹ̀yin tẹ́ ń ra dátà tẹ́ ń repo ni mm. ọlọ́yọ̀ yà yín lẹ́nu ẹ̀rí yín ọ̀dájú ògo ni forúkọ Olúwa ògo ni forúkọ Olúwa ògo ni forúkọ kan lẹ́yìn tí ẹ wà máa aago kan ní òru títí ti bí aago mẹ́ta àbọ̀kọ́ yẹn àdúrà rẹ ti gbà wà á ní ẹ̀rí wà á ní ẹ̀rí wà request tó gbé fọ́tò mi o. tàbí tó ní kó sanwó sí orphanage kì í ṣe láti ọ̀dọ̀ mi o òun ló mọ ibi tó ti rí orphanage ara rẹ̀ mo ti á ń dofa rẹ̀ lé ọlọ́run lọ́wọ́ paul apostoli pé alexandra alágbẹ̀dẹ bàbá ó ní kọ́ lọ́n ń san fún un tó mm. ọlọ́run lọ́mọ ọ̀nà tí ó gbà san fún un tèmi sí ọ ni pé ó rí àánú gbà má wàá gbàgbé jésù ò ní pẹ́ dé mọ́ ogun ò nítumọ̀ ohunkóhun tó ń là kọjá wò mí kò tó ń tọ́lọ̀ ń lè túkálẹ̀ àṣẹ́yìn ohunkóhun tó ń là kọjá ó kéré níwájú ọlọ́run bọ́ ọba wa torí pé o fẹ́ ìjọ ìráyé bọ́ ọba sọ ayérayé nù wò mí ẹni ìyẹn lùsì pátápátá ni o ọ̀run dá ajayé lọ o ayérayé sì dá ajayé lọ bọ́ ọba wa dé ayérayé mm. ẹni dá ayérayé láyé kíkú oríire ẹni tí ò dá ayérayé mm. wàhálà ni o àǹfààní kí ló jẹ́ fẹ́yàn tó jèrè gbogbo ayé tó sun ẹ̀mí rẹ̀ jésù ń bọ̀ anytime from now gbogbo tó ní ó ló ti ṣẹlẹ̀ gbogbo tó ní ó ló ti ṣẹlẹ̀ o mm. gbogbo tó ní ní yóò wáyé òun ló ti ṣẹlẹ̀ wọ̀gá múra lẹ̀ anytime ló lè dé you are blessed in Jesus name mo kí gbogbo yín o mo kí gbogbo yín o mo kí gbogbo yín o mo kí gbogbo yín o mo kí gbogbo yín o mo kí gbogbo yín o mo kí gbogbo yín o ẹ rí àánú gbà ẹ rí àánú gbà ẹ rí àánú gbà ẹ rí àánú gbà ẹ tayọ bẹ́ẹ̀ ni yóò rí you are blessed in Jesus name yóò dáa fún yín á pàdé ní òru God bless you bye for now.